kó sáré àwọ̀ ni mo wá bá sọ̀rọ̀. ìpínlẹ̀ èkó náà làwà ọláìyá igwe ọ sọ̀rọ̀ ṣàkàṣàkà sí kókó sáríà lórí ọ̀rọ̀ láwórì láìpẹ́ yìí nìròyìn kan jáde pé wọ́n níbi tí láwórì ti lọ sí MC kókó sáríà wà ń bẹ̀ wọ́n ní wọ́n nà nǹkan mọ́ láwórì lórí ọlọ́run lọ́yọ́ bí ọjọ́ bíi mélòó kan làwọn kan tún gbèrò ìròyìn pé kíní tí ọmọ ṣẹlẹ̀ ń jò ní ọmọ tó ti bẹ́ ọ̀nà míì yọ pé orí láwòrí mọ́tò ti ń bẹ́jẹ̀ àbí wọ́n ṣàròṣe lọ hospital lẹ́ẹ̀kan Koko Zaria sì ti jáde síta tẹ́lẹ̀ tó lóun òun àmọ́ nǹkan kan o òun lọ bẹ́ẹ̀ wọ́n sì ní wọ́n fọ́gò mọ́ kínní lórí òun sì hẹ́ẹ̀pù láwòrí yìí tó ń gbé lọ ọsibítù ó sì dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ ó sì á bọ́ síta tí wọ́n á ń pariwo pé òun lòún rán àwọn tí wọ́n fọ́gò mọ́ òun lórí àmọ́ Ọláìyá Igwe ti sọ̀rọ̀ jáde ní ìsìn pé ìwọ Koko Zaria yìí òpùrọ̀ búkú ni ọ pé sọ ma pé ọ̀gá ló jẹ́ nínú iṣẹ́ tíátà ẹ̀ ọ̀gá ẹ̀gbọ́n lòun sì jẹ́ sí ọ jẹ́gbọ́n sí láwórí láwórí tó jẹ́ ẹ̀gbọ́n sí ọ. ọ̀gá ọlọ́run ọba wọn yọjú ẹ ẹgbọ́n tí ọlá ìyá ìgbò yìí sọ àmọ́ àwọn èèyàn wọ́n sọ pé ọba jẹ́ bẹ́ẹ̀ pé kókó sáré ọmọ nǹkan pa kínní èsì tí láwórí ọ lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá ẹni tí ó fọ́gò mọ́ lórí gangan kóun àti kókó sáré àkàn wá síta gbogbo kínní yìí ó sì tán. kókó sáré àwọ̀ ni mo wá bá sọ̀rọ̀ òun kọ́kọ́ sọnù nínú ayé ẹ̀ tó ń kóyà jẹ bọ̀ tó o mọ̀ o dẹ̀ lè rí gemọ́ láyé o kò pọ́sibù àìkàwé ẹ̀ ń yọ ẹlẹ́nu àìkàwé ń yọ ẹlẹ́nu gbogbo mọ́dẹ̀ ṣe ń kọ́ ẹ náà pé báyìí ni kò sọ báyìí ni kò ṣe still náà àwọn olódò náà náà ń kọ́ ẹ bí mi tiẹ̀ mọ àwọn tó ń kọ́ ẹ bọ̀tà àwọn olódò náà náà ń kọ́ ẹ ó mọ̀rọ̀ sọ ṣọmọbí láwòrí ṣe jẹ́ sí mi kí n kà fún ẹ láwòrán jábòrò èmi ò ń ṣe àwórì ọmọ Abẹ́òkúta lèmi but àbúrò ni láwòrán by age ṣé òun wá jẹ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ńlá sí wọ kì í tún jẹ́ ọmọọṣẹ́ sí mi ní industry bó dẹ̀ jẹ́ pé àgbà òṣèré ńlá ni èmi sì sí ni ẹ̀ ó di méjì tábà ń gbogbo ẹ̀ ká ẹ ga fídíò ọ̀hún kò jù bá ń lọ. ọ dàbí ẹni pé wọn ò sẹ́ndì fídíò tán wọn ra gé kéékèèké hmm, ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ gbọ́ ohun tí wọ́n tún sọ bóyá kẹ́ ẹ lọ sọ́dọ̀ láyà ìgbé ẹ gbọ́ ohun tí ọ sọ. ọ̀gá. àgbà wa búra abéwé ọba sí ọrí gómìnà ìpínlẹ̀ èkó rẹ̀ babájídé sanwóolu ní bá àwọn agùnbánirọ̀ ṣeré ní ilé ìgbà àwọn agùnbánirọ̀ sí ní ìpínlẹ̀ èkó abẹ́rẹ́ ọwọ́ sọ àwọn kọ́fà gan ọ̀gá ológun àwọn agùnbánirọ̀ náà ní ń lọ ń wo àmì ìdánimọ̀ wọn pé ńlẹ́ o ààrẹ rí ẹ ẹ ẹ ẹ bàbá ilé àgbà sójà gómìnà rèé ilé ìgbà àwọn agùnbánirọ̀ sí èèyàn tó bá sáàfù lẹ́kọ̀ọ́ ìgbádùn gidi ni ọ̀dà bí ẹ̀wà tá a sáàfù nù gbó ààrẹ rí ah àwọn ọmọ ẹ̀ wọ́n dúró tán o ká má parọ́ ah.